الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹni ló fẹ́ wá káàkiri ibi tẹ́ ẹ ti gbọ́ wa àkí wa káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam ètò kan ètò kan tẹ́tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. الحمد لله الذي أحل الزواج وحرم الزنا وأباح النكاح بين الرجل والمرأة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe ìmá fẹ́ ìyàwó ìmá lọ́kọ ó ṣe ní ẹ̀tọ́ ọlọ́run ọba aláṣánú wa ọdọ́kùnrin ọdọ́bìnrin ọlọ́wọ́n bá aláàfi ìgbádùn sáàrin àwa méjèèjì ọlọ́wọ́n wá ṣe lẹ́tọ̀ pé ká máa fẹ́ra wa nítorí pé ẹni bá ń bẹ nílé ayé tọ́jọ́kùnrin àbójóbìnrin tó bá ti tó níyàwó tí ó bá ní ìdààmú máa bá nínú sẹ̀mí rẹ̀ àti nínú ara rẹ̀ àti nínú ẹ̀mí ẹ̀ ọba yìí tó ṣe káfẹ́ra ẹni tó ṣe lẹ́tọ̀ọ́ òun náà ló tún wá ṣe sìnáléwọ̀ tí wọ́n ń pè ní àgbèrè ipe ìyàwó ni ẹ fẹ́ ọkọ ni ẹ ní ẹ má ṣàgbèrè nítorí pé orí ń bẹ ń bi ìyàwó fífẹ́ àtọkọ níní aburú àti wàhálà àti ìdààmú ń bẹ nínú àgbèrè ṣíṣe ọlọ́run sílẹ̀kùn kan ọwá tilẹ̀kùn míì ọlọ́run ọba aláàsílẹ̀kùn ìfẹ́yàwó àti ìlọ́kọ lọ́nà halal ọlọ́run wá tilẹ̀kùn haram ọba aláàánú ọba tó ṣe bẹ́ẹ̀ náà lọba ta dúpẹ́ fún ọ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run anábọ̀wà Muhammad kọba gbogbo àwọn ará rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àkí àwọn ìmáàmù ní ìlú kankan àti gbogbo àwọn alfa tí wọ́n jọ ń jíṣẹ́ ọlọ́run ọba àti gbogbo àwọn bàbá bàbá nílùú kankan akíwà pé akúngbẹ́ àbẹ́lọ́run nínú àánú rẹ̀ àwẹ̀ náà kọ́lọ́mọ́sà ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa akí gbogbo àwọn màmá wa àwọn ìyá wa àti àwọn sisters wa akí àwọn náà àwọn adarí kíkí náà sọ́dọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ lọ́kùnrin ọ̀dọ́ lóbìnrin ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó sọ wá ní mùsùlùmí òdodo àlìjánà òun náà ní ilé ìsinmi fún gbogbo ẹni tó bá sin ọlọ́run àlìjánà náà kọ́lọ́mọ́ sí ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú ọlọ́run indi olówó báyìí ọlọ́run ti dá bọ́ọ̀lọ́run sì ti dá àlìjánà àlìjánà bẹ lókè sánmà iná ọlọ́run bẹ nísàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ ànábì ní gbogbo àti orúbá mú ti gbogbo ayé gbóná ànábì ní gbígbóná tíntín kan tọ́kàn fẹ́ jáde láti inú sàlẹ̀sàlẹ̀ nínú jáànámà òun lọ́gba gbogbo ayé kan yẹn ọlọ́mọṣẹ́wà lọ́mọ́ná gbogbo wà tí èyàn wù tẹ́yàn fi dọ́mọ́ná ọlọ́mọṣàṣọ́ ẹni kọ̀ọ̀kan wá ń bẹ̀ ní ìlú kankan ọlọ́run kí yẹ́ bá sàlékún ìmáni wọn ọlọ́run bá sàlékún àláfíà ara wọn ọlọ́run bá sàlékún ètò ìdarí ìlú léyìí tí ọlọ́run bá aláàmà ń tọ́yàn sọ́nà tí a fi gúnlẹ̀ sí èbúté ayọ̀ kọ́lọ́mọ́sàbà darí wọn gbàbẹ̀ gbogbo àwọn aráàlú náà pátá ètò kù díẹ̀ káàtó kọlọmọ́sàbá sàtúnṣe rẹ̀ ọlágbára ọlọ́run bá wa ìtí wọ́n ni káfí bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni kabiratun min kaba'ir az-zunub ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó jẹ́ pé ọlọ́run bá aláà fúnrara nítorí àdẹ́wò tó wà mẹ́ nílé ayé ń bí àtijọ́ alkiyama kí ni ẹ̀ṣẹ̀ náà o náà ni azina ìwà àgbèrè tí wọ́n pè ní sinna ṣíṣe kọkùnrin ọmọ bá obìnrin tí kò sí ìgì láàrin wọn kó máa bá aláṣepọ̀ àbí kóbìnrin ọmọ bá ọkùnrin tí ò sí ìgì láàrin wọn kó máa bá aláṣepọ̀ tá ilé ayé tá ń lò lọ́wọ́ yìí ẹ rí pé ìdààmú pọ̀ àdíwọ́gbà tó nǹkan mọ́ fìtínà pọ̀ ìdẹ̀jẹ̀sílẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ òsì ó mú kálukú dàrú ọlọ́run ọba aláhùn ìmọ̀ ń bínú ìtí sì máa ń fà tọ́lọ̀ fi máa bínú òun náà ní ká máa ṣẹ́ tàbá tí ń tẹ̀láṣẹ́ rẹ̀ yọ́ máa yọ́nú sí wa tá a bá ti ń ṣẹ́ nítorí a máa ṣe tá ń ṣe inú ọlọ́ọ̀bá ò ní dùn tí inú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ti wá dùn ọ̀rọ̀ máa dàrú wọ́n ní ma ahlaka bani adam fi hadhihi dunya ghayru dhunub wọ́n ní ilé ayé tá wà yìí kò sí nǹkan kan tó fa wàhálà ilé ayé bí ẹ bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ànábì adam karabọ̀ wọ́n ní wàhálà ilé ayé yẹn náà ó tún wá fúyẹ́ bí ìyà tí ń retí ẹlẹ́ṣẹ̀ lọ́rùn tẹ́nìkankan ò ní gbà yán lẹ̀ bàbá jáde láyé tó bá dijọ́ alkiyama abẹ́lọ́ nínú àánú rẹ̀ ilé ayé wa àtàlkiyama wa kọ́lọmọ́jì kankan ó bàjẹ́ nínú gbogbo ẹ̀ azina kabiratun min kaba'iri dhunub wọ́n ní ká lè mọ̀ pé sinasíse ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ هو أن يطأ الرجل المرأة في فرجها متعمدا بدون عقد نكاح صحيح ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé ọkùnrin tó ti dàgbà àti obìnrin tó ti dàgbà káwọn méjèèjì kan wá ní àṣepọ̀ láàrin ara wọn àwọn méjèèjì yìí kọ̀ wá sí ìgè láàrin wọn akídùn nìka wọ́n ní wọ́n lè jẹ́ ọ̀dọ́ wọ́n sì lè jẹ́ abilékọ ọmọ ọ̀dọ́ lọ́kùnrin ọmọ ọ̀dọ́ lóbìnrin wọ́n wá ń bára wọn láṣepọ̀ ìgbèsì tí ìsáájú ohun tí ìsẹ́ akídòmíkà wọ́n ní sínà ni wọ́n ṣe kíni ni wọ́n ń ṣe àbíkọ́ jẹ́ abílékọ lọ́kùnrin àbí abílékọ lóbìnrin wọ́n ti níyàwó àbúrò náà ti lọ́kọ ó tún wá ń lọ lè báyàwó níyàwó láṣepọ̀ tí sì ń bẹ̀lẹ̀ ọkọ tiẹ̀ àbí ìyàwó tí wọ́n ti fẹ́ sílé òun náà wá jáde ó lè bá ọkùnrin míì níta bọ́yá ọkọ ọlọ́kọ abẹni tí ò níyàwó ńlé ọkùnrin míì wọ́n ń gún eré rẹ̀ ìdáwọn méjèèjì ń ṣe yìí òun náà ni wọ́n ń pè ní sínà ṣíṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn tí ò tí níyàwó tí ò láàrin àwọn ọ̀dọ́ àtọmọdé yìí sì ń ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó ilé àti àwọn ọkọ táwọn náà ti níyàwó tọ́jẹ́ pé ọ̀kọ̀lọ́kọ̀ ọmọ súnmọ́ yàwó yàwó yàwó yàwó ọmọ súnmọ́ ọ̀kọ̀lọ́kọ̀ wọ́n ní alùkọ̀ránì tọ́lọ́n sọ̀kalẹ̀ yẹn ọlọ́run sọ̀kalẹ̀ nítorí kámọ́bàdó lórí ibú ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní tọ́ọ̀hà sẹ́rí tọ́ọ̀hà ti há yẹn kò sẹ́ni ọmọ tó mọ̀ lẹ́yìn ẹ̀lọ́ ọlọ́run fi dá àwọn lárúbáwá lágara ni ipò gbogbo wọn dákẹ́ sí i ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ ńlá lójú ọkọ̀kọ́ gbé àwọn aláàfin méjèèjì yẹn wá kán lè bá dẹ́tí sí i pé àà ah, ah, irú èdè wọlé lẹ́yìn ọlọ́run ni ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní èmi ọlọ́run sọ Qur'ani kalẹ̀ fún yín kẹ́ lè bá dọ lórí bú mọ́ sọ kalẹ̀ fún yín kẹ́ lè bá di olórí rẹ̀ ni ìtumọ̀ ẹni pé gbogbo tó bá ti wà nù Qur'ani láti Suratul Baqara dé náà sí ẹ sí ọlọ́run torí kálíbà sórí rẹ̀ ni gbogbo tó wà nínú Qur'an láti láti Fatiha dé Nasi gbogbo tó wà ń bẹ̀ pátá torí kálíbà sórí rẹ̀ ni gbogbo tó wà ń bẹ̀ láti Fatiha dé Suratu Nas ipò ẹ̀mọ́ torí kálíbà sórí bù ni ọ̀dàlẹ̀ ayẹta ọkọ̀ wa síbẹ̀ ọwà kọ̀ lẹ́tà sí wa sáà kà lẹ́tà bá níka àti káka sọ́tà bá kà lẹ́tà ní ilé ayé òní rọgbọ́ tàbá wá kà á tán àwọn àwọn bá ṣe gbọ́ kí ọlọ́run sọ torí lẹ́tà mi wọ́n máa ń kọ́ sí ìyàn nígbọ́yé tàbá ti wá ka lẹ́tà tán àwọn àwọn àwọn tí wọ́n ṣàlàyé fún wa ìwọ́n náà làwọn ànábì ọlọ́run ṣe àwọn ni wọ́n ka lẹ́tà ọlọ́run wípé tọ́lọ́run ọba aláàfin ránṣẹ́ sí ní o lẹ́yìn gbà tàbá ti wá gbọ́ tán lẹ́nu àwọn ànábì ọlọ́run ọwọ́ kù lílò nígbà àwọn ànábì ọlọ́run wá sí láyé mọ́ àlẹ́ wọ́n àtàtù àmbìyà àwọn àfá àwọn ni wọ́n wá rólé àwọn ànábì ọlọ́run àwọn aláwà gbé tẹ́rà yẹn nígbàtí ọ̀sán àwọn ànábì ọlọ́run mọ́ àwọn aláàmà wá sàlàyé tẹ́rà yẹn fún àwọn ẹ̀dá ọlọ́run kámọ́bà jìyà dọ́lá àfá àti ọba sọ̀dọ̀dọ̀ tó wà ní kòránì yóò padà jìyà ọlọ́mọsọ̀wálẹ́ni ìyàwó ṣìnà ṣíṣe ọgbàjúmọ̀ ní gbogbo ó wá gbajúmọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn èbó ó wá dàgẹ́ ìgbà tí àbí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ lérí ẹni ó gbajúmọ̀ láàrin ìlú kọ́lá tó gbajúmọ̀ láàrin gbèríko tákàn rí pé ọmọ yìí ti lóyún nígbà wo ni wọ́n ṣe igi ìgbà wo náà ṣe nìká wọ́n ní wọn ò ṣe nìká ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá sì ni kìí ṣẹ̀ṣẹ̀ kékeré torí gbogbo ohun tọ́lọ́wọ́n bá aláàbá ti ní ìbá ti ṣe yọ̀wọ̀ ọ̀nà ọlọ́run ó ti kú kékeré ó ti dẹ̀sẹ̀ ńlá torí ní ọlọ́run ọba ó gbóná gan kọ́lọ́mọdé abá wọn wọ́bẹ̀ wọ́n ní àzínà wọ́n ní ẹ̀rí sínà ṣíṣe mínú àádọ́bìrì jàrá ìmìbá àdàlẹ̀kọ́tìl wọ́n ní lẹ́yìn kéèyàn pààyàn sínà lọ tẹ̀lé ẹ̀ṣẹ̀ sínà ló kù lẹ́yìn kéèyàn pààyàn ẹni múyàn mọ́lẹ̀ tó sì dù wọ́n lọ́wọ́ bá nígbàtí ń sọ̀rọ̀ nínú àyà kanú koran ọlọ́nkà wọn sí ọ̀daràn ọlọ́nkà alákọ̀ọ́kọ́ ọkẹlẹ̀ kejì sínú lọ́fíṣẹ́lẹ̀ kẹta a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ọlọ́wọ́ bá ní àwọn ẹni rẹ̀ wọn ò ní àfikà máa tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá níṣòro láàyè dàún má àlá wọn ò ní pè nǹkan míì tí wọ́n bá níṣòro wọn ò ní pè ayé wọn ò ní pè sùn wọn ò ní pè àwọn anábì ọlọ́run wọn ò ní pè ṣéwù wọn ò ní pè ní kankan àlá àwọn ọmọ sí kí ni ni wọ́n máa pè wọn ò ní pè ayé torí ọba tó dá gbogbo àwọn ẹ̀dá yìí ló ká máa pè torí òníkan ló ní tá fẹ́ lọ́dọ̀ gbogbo ọlọ́wọ́n bá ní àwọn ẹni burúkú àwọn ọ̀daràn tí wọ́n bá ti tẹ́wọ́ báyìí ẹ̀dá ọlọ́run wọ́n máa pè ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq ọlọ́run bá láwọn ẹni ò nípa ẹ̀mí àwọn ẹni rí àwọn tó bá jẹ́ ní burúkú àwọn ọ̀daràn àwọn ni wọ́n máa ń lépa ẹ̀mí káàkiri tí wọ́n máa ń pa àwọn èèyàn kọ́lọ̀ mọ́ sí wá ní apá àyàn nígbà ọlọ́run dákọ àwọn ẹlẹ́bọ tán ó dákọ àwọn apá àyàn ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá ní wàlá zina ọlọ́run bá láwọn ẹni rẹ ẹni bá wọn níbi tí wọ́n ti ń ṣe sìnà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn suratul 68 ẹ̀rí pé bí ṣe ń sọ iná ní ń sọ bí tọ́ wà nínú kíní nínú kùránì lórí pé ibi táyé dàdó délé ní ẹnìkan máa ẹlòmí ilẹ̀ yanugó ní ọlọ́run ṣe ṣe náléwọ̀ ìkàlọ́ ọlọ́run ọ̀fẹ́ kí ni ọ̀sá da sọ́tùl fòrókọ́ọ̀n àyà 68 lọ́lọ́run ti ní àwọn ẹni eré wà láyé zinon ọlọ́run ní wọn ní ṣe ṣìná àwọn tí wọ́n ṣe ṣìná yẹ kí ni wọ́n wá jẹun wọ́n jẹ́ ẹni burúkú àwọn ọ̀daràn tụrụ rẹni tí ń pààyàn náà kí láàmà ń pè ẹni tí ó náà kọ́ nínú yìí kí àwọn ẹni òní débẹ̀ ànìzínà oṣù à wá ń lọ ipò mi yín tán ẹ má débi ṣe náà o gbogbo alámọ̀ni ọlọ́mọdé aláburú ọlọ́mọdé aláburú ọlọ́mọdé aláburú ọlọ́wọ́n bá ní sìnà ẹni bá ń ṣe tẹ́ra burú ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ tí ó mú yín ṣe sìnà ẹ̀rí torí tẹ̀yẹ̀ bá súnmọ́ tí ó mú yàn sí èyàn nífẹ́ kí ni èyàn

sáà látara sáà yẹ̀sù sáà sẹ̀bílà alifalá nínú sọ́tìlì mọ̀mìnún ọlọ́ọ̀bá aláà ọfẹ́ pè wá sákèsí ọlọ́run ní kọ́dẹ̀ àfúláhàlì mọ́mìnún ọlọ́run láwọn tó nígbàgbọ́ ní ọlọ́run nìkan ọlọ́run ni wọ́n mọ̀ ti jèrè ní tiwọn àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù ń yẹ́ sóògùn lẹ́yìn ogun ọba àti jẹ̀díjẹ̀dí ọ̀tá àgbélékè ní kan tó wọ́n ṣe yìí ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ pé ọlọ́run tó ọlọ́run ní kọ̀dá afúláhà ọlọ́run láwọn yẹn ti ó ti dékí ni àwọn yẹn ti jèrè ni wọ́n ń ka wọn bọ̀ ó ní alẹ́ dínà fi salatihim khashi'un ọlọ́run láwọn tí ń sọ yẹn tí wọ́n bá ń kírun ẹ̀mí wọn máa ń bẹ̀rẹ̀ rírun ọlọ́run láwọn náà jèrè ọlọ́run mọ́sá ìfàwa ọlọ́run wá ń ká lọ nítorí àsìkò mi ọlọ́run wá ní walladhina hum li furujihim hafizun ọlọ́run láwọn tí wọ́n jèrè ti bọ́kù ọ̀nà wàhálà lé ayé tọ́jẹ́ pé wọ́n ti wà nú àwọn ẹni ọ̀la òun làwọn pé walladhina hum wọn máa sọ abẹ́ wọn pé wọn ò ní fa wọn illa ala azwajihim ọlọ́wọ́n bá ní àfàwọn ìyàwó wọn nìkan ẹ̀rí ọlọ́wọ́n padà wà láà ipe illa ala azwajihim ọlọ́wọ́n bá ní àfi àwọn ìyàwó wọn nìkan ni wọ́n ma lo wọn sọ́dọ̀ rẹ̀ tí wọ́n ha wa gbọ́dọ̀ wàtánjóbìnrin àbáwọn ta lásìkò yẹn wọ́n lọ́wọ́ ń sinna o láwọn àlùmí tó àmọ́ ẹrú lọ́wọ́ wọn bá ń sọ ń bí kìí sọ ọmọ ọ̀dọ́ ní bàbá ó sì mọ̀lẹ́ wọn yóò sì padà lọ òun bá yín ṣiṣẹ́ ni tó láwọn mímọ tó ń ṣe léyìí tú wípé ọlọ́run ní àwọn ọmọ ọ̀dọ́ náà ilé máa súnmọ́ wọn tó jẹ́ pé abẹ́ kápá yín ni wọ́n wà àwọn mm, mm. ọmọ ọmọlẹ̀ kátí ẹ̀yìn márùn ún tọ́lọ̀ sọ bí òun àlàwọn ẹrú tọ́jẹ́ pé kọ̀ mọ́lé kọ̀ mọ̀nà máa kọ̀ dáwẹ́ torí òun náà ní bùkátà sí ká máa súnmọ́ àmọ́ tọ́ba ìdóyún ó ti dìyàwó tọ́ba ilé dóyún ó ti dìyàwó tí ó bá fẹ́ kó dìyàwó yọ́ máa wá bá sùn kò ní lọ́nà tí ò nígbà di oyún ọlọ́run bá ní àwọn ìyàwó yín àbáwọn ẹrú yín nìkan ní kẹ́ máa súnmọ́ ìbí ọlọ́run ti ń kì wa ń lọ́nà ìpè bẹ́ẹ̀ fẹ́ wà nínú àwọn mọ̀mìnún àwọn mufilihun àwọn tí wọ́n jèrè kọ́dà fúláhà àlùmọ́mìnún tẹ́ bá fẹ́ wà nínú àwọn tí wọ́n jèrè

àwọn obìnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ sí nítorí pé irú wà yẹn ìwà àwọn oníṣìnà ni olùgbàgbọ́ òdodo sì gbọ́dọ̀ jó oníṣìnà ọlọ́run bá tó wọ́n sọ náà ayà yìí pé ká máa báyàwó yàwó lásìkò àbí ọkọ ọ̀dọ́ obìnrin sọ́kùnrin tí wọ́n ti so ìgì láàrin wọn ìkèéṣe ìwà mùsùlùmí ìwà àwọn ẹlẹ́bọ tí wọ́n nígbàgbọ́ nu ọlọ́run ni ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nu ọlọ́run ọba ìyẹn má dé bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ bẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run bá ní àzáni ọlọ́run bá ní sẹ́ ẹrọ́kùnrin tí ń ṣe sìná láàyè ń kíhò ilá záníyá ẹ̀ ní rí kọ́mọ lásìpọ̀ pẹ̀lú ẹnìkan àbíkọ́jẹ́ pé ó ń sìná tí wọ́n jọra wọn àwọn mùṣìríkàtà àbíkọ́jẹ́ ẹlẹ́bọ tó ń ṣe mọ̀ pé sìná ọ̀dà nítorí pé ọlọ́run bá aláàtọ̀ sọ áyàkalẹ̀ gan kò gbàgbọ́ wọ̀záni yá tu ẹ̀rí oníṣìná lóbìnrin láàyè ń kíhò ilá záni ọlọ́run ní kálukú kọ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn mushrikun àbíkọ́ jẹ́ ẹlẹ́bọ̀ kan ní ọmọ bá aláṣepọ̀ nítorí pípọ̀ gbọ́lọ́ ń gbọ́dẹ́ kò tí ó gba alùkọ̀ọ́rì gbọ́ ọlọ́wọ́ ni wa hurrima dhalika ala al-mu'minin ọlọ́ni àwọn tí wọ́n ni mo ṣe lè ni wọ́n lè máa ń fẹ́ra wọn kẹ́ máa bára torí àwọn wọn gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu àmọ́ olùgbàgbọ́ òdodo Ọlọ́run ni mo ṣe sìnà léèwọ̀ fáwọn sọ́tù nọ́ọ̀rù ayẹlẹ kẹta ìbẹ̀lẹ̀ Ọlọ́run ti ní sìnà àràmù ọdá ayà bíi mélòó tí mo kà báyìí ńlọ bí ayà bíi mẹ́ta báyìí tọ́ba dípa ayà kan lọ́lọ́run bá ṣe ẹ̀sọ́ ṣékòtó tọ́ azani nakọ̀sọ ìmánuhu wọ́n ní bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ṣe sìnà báyìí lóbìnrin àbí lọ́kùnrin wọ́n ní ìmánu yẹn ti dínkù àyà anábìsọ̀rọ̀ sọ́lá ní láyé ìsìn ní zani hínà yẹ́sìn ní wọ́wọ́ mọ́mìn ẹnìkan ní máa bẹ̀lẹ́rì ìyàwó ìyàwó àbílẹ́rì ọmọ ọlọ́mọ àbí kí ọkùnrin àbí ọkùnrin ọmọ aláṣẹpọ̀ pẹ̀lú obìnrin lọ́wọ́ kí wọ́n tó wá di olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn pé ìmánì wọn ti dínkù wọ́n ti ṣe aṣọ gbàgbọ́ kú lórí wọn ìmánì wọn dínkù tí wọ́n lágbájá mùmìnì ni èyàn sì ní jẹ́ mùmìnì àbí kó di wòlíì adẹ́gbẹ́ wòlíì èso sì nígbà ni wọ́n ní aláìnà àwòlẹ̀yà Allah ọlọ́wọ́ bá ní ẹ̀rí àwọn wòlí ọlọ́run dákó fún àárín wọn lẹ́mù yàzánú ọlọ́wọ́ bá ní àníbẹ̀rùbà wọn tí wọ́n bá ń lọrun àníbà wọn ní jẹ́ lẹ́ni tán fẹ́ fílẹ̀ ní ayé alẹ́dínà àmànù ọlọ́run láwọn tó ní mánì ní sọ́ọ̀ àwọn ni wòlí o <laughs> wọ̀kánì yàtàkùn tán dẹ̀bẹ̀rù ọlọ́ ìròyìn méjì ni wọ́n ṣe kíni wọ́n wọ́n bẹ̀rù ọlọ́run kọ́lọ̀ mọ́sẹ̀ ìfàwà náà sínú wọn ọlọ́ọ̀bá aláwa ni wàhúrùmà dhalika ala al-mu'minin ọlọ́ọ̀bá ni ìwọ ní fáwọn mọ̀mìní ìwọ ní fáwọn wòlíì tí ìbá pẹ̀lẹ̀ ní wòlíì tí bá ń ṣèṣì ná ìntàwá ni à ń tara wá nù ẹni bá ti ní imam tó jẹ́ wòlíì ọlọ́run inú tí ó sì ó jẹ́ wòlíì náà ni pé harrama asbaba zina gbogbo nǹkan tí ó jẹ́ àkọlù ṣìná ṣíṣe ọlọ́wọ́ba aláwọ̀ ṣe léwọ̀ fún wa ká má jẹ́ sọ́fin ṣìná torí ṣìná kéèyàn tó ṣe èyí ti kọ́kọ́ ṣe àwọn nǹkan ọlọ́wọ́ aláwọ̀ nǹkan yìí èèwọ̀ ní fún yín torí pé tẹ́ ẹ bá ń ṣe é ẹ padà já sí alákọ̀ọ́kọ́ harrama kashfal aura ṣe léwọ̀ kóbìnrin ọmọ sí kóbìnrin ọmọ sí kóbìnrin ọmọ sí kóbìnrin ha kóbìnrin ọwọ́ sọta máa rí ìtọ́lọ́wọ́ wọ̀ sísàlẹ̀ látara sọtọ́wọ̀ kóbìnrin ọmọ wọ aṣọ oníhò ìmọ̀ ṣíra alẹ̀ yìí oye ó ọ̀kan nínú àwọn okùnfà tí ìmọ̀ ń fà tí ọkùnrin fi máa ń ọlọ́ọ̀bá Allah subhanahu ọlọ́ọ̀bá ni yá ayúwa nàbí ọlọ́ọ̀bá ni mo ọlọ́ọ̀bá ni kúlẹ̀ ọlọ́nira nẹ́bà mẹ́sọ fáwọn ìyàwó rẹ̀ wọ́n bá náà ti ká bá mẹ́sọ fáwọn ọmọ rẹ̀ obìnrin wọ́n ni fa ilẹ̀ mọ́mìnín bá mẹ́sọ fún àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé ìyàwó ta ni wọ́n wúyẹ jama ìyàwó tèmi ìyàwó tiyín ìyàwó gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ àwọn mẹ́ta lọ́lọ́run dájọ́ ọ̀rọ̀ kọ́ńbẹ̀ kúlẹ̀ àṣọwájíkà bá mẹ́sọ fáwọn ìyàwó rẹ̀ Muhammad wọ́n bá náà ti ká àtàwọn ọmọ rẹ̀ tán ti dàgbà wá sọ fún gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdòdó àgbáyé kí ni kọ́ sọ fún wọn yudinina aléhinna min jalabibihin ká máa da jàlẹ̀bábà bóra o tí wọ́n bá ń jáde kìí ṣe borí bóra ìjọ́ngbé ń jàlẹ̀bábà min jalabibihin sọ́tàlá hazam aya 59 lọ́lọ́wọ́ bá ti pàṣẹ jàlẹ̀bábà fún gbogbo ìyàwó olùgbàgbọ́ òdòdó ẹ bá rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dáàbò tí ń kanlẹ̀ tí ó fẹ̀ jelbab ibi ọlọ́run ti ń sọ ni òun náà wọ́n ń pè ní ìjáàb ìtumọ̀ kan náà ní méjèèjì tó máa ní ìjáàb òun náà ní ń pè jelbab jelbab náà ní ìjáàb tí wọ́n bá ti dáàbò ra báyìí wọ́n gáàrú fìtínà wọ́n gáàrú kí ni jama wọ́n gáàrú fìtínà nì ẹ̀ ní mà bóyí àyà rẹ̀ ṣe tó ẹ̀ ní mà bẹ́yìn rẹ̀ ṣe tó nítorí tọ́lọ́wọ́n bá aláàtọ̀ sí wọn láàyín ọlọ́run ọba aláàtí mà pé tí wọ́n bá máa dákẹ́ ní ìbò ṣìnà pọ̀ nítorí ìdẹ́yàn bá rí iná ní ma wọ́yàn lójú ìdẹ́yàn ọba wá rí bóò lójú yóò ṣe wọ́ ọlọ́run ẹ̀bò tí wọ́n wà nínú ilé wọn arògì ẹ̀bò wọn láṣẹ rí àmọ́ tó bá ti jáde ọlọ́run ẹgbẹ́jàlè bá bù wò kó náà kó bu àṣírí kọjá pé ọkọ yín nìkan ni wọ́n máa rí bó ṣe tóbi tó àti bó ṣe kéré tó ọkọ nìkan ni wọ́n máa rí ibẹ̀ láti mú pé kákan mú síkáàfù kan kágbé sí èjì káwáì tálà ń jáde kò sínú ẹ̀sìn wa kákan lọ́rùn kan mọ́rí eléyìn ò ẹ̀sìn èyí tó wà nínú ẹ̀sìn ni pé jẹ̀lìbáàbù ni tóbìnrin bá ti wọ́sọ ara tán jẹ̀lìbáàbù yẹn láti rí yọ́wà gbé bọ eré yọ́wà tóbi àwọn tá lọ mọ́kà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa mọ́kà láti ráwọn àpèjúwe rẹ̀ àwọn bàbá ti lọ mọ́kà àwọn bàbá lọ mọ́kà àwọn tó lọ mọ́kà pọ̀ mí ẹ̀hẹ̀ bẹ́ẹ̀ àyàwó àwọn ará mọ́kà àyà tí tọ́lọ́ sọ̀kalẹ̀ ọlọ́mọ́sàjẹ́ ọlọ́run fáwọn ìyàwó tiwa náà obìnrin tí ó bá ti wá wọ jẹ̀lúbáàbù yẹn ó ti fẹ́ dásì suratul azabu lọ àyà 59 Quran 33 àyà 59 ọlọ́run bá ti ń sọ nínú suratul nur àyà 31 ó ní wala yubdina zinatahunna ọlọ́run bá ní ẹ má fi ẹ̀ṣọ́ yín han ẹnìkankan o èyí obìnrin illa li bu'ulatihinna àfàwọn baálé yín nìkan ibi wọ́n ti mú baálé nù bọ̀ọ́là baálé èdè lárúbáwá tó di yorùbá mi ọlọ́run láwọn baálé yìí nìkan ni kí wọ́n máa rí ìta tòsí ní ara ẹ̀ṣọ́ méjì ló wà lára obìnrin ẹ̀ṣọ́ tá a dá mọ́ òun náà ní bọ́lọ̀ ń ṣe dáa láì tí ìwọ jẹ̀lúbáwò ọlọ́run lọ́kọ̀ yìí nìkan ni kọ́ máa rí bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀ṣọ́ tí ó fi pé ẹ̀ṣọ́ rẹ̀ òun náà ni gold tó fi sọ́wọ́ àti ẹníkì tó fi sọ́rùn àti chain gbogbo eléyìí náà ọlọ́run ní ẹ̀dẹ̀ kankan gbọ́dọ̀ rí àfi àwọn ọkọ yìí torí pé bóbìnrin bá ti tò nǹkan sára yóò máa yá àyè sí a sì fẹ́ kẹ́lẹ̀ mi ọmọ rí yá àyè rẹ̀ àfọkọ tó fẹ́ sí ilé tó ṣe jẹ́ pé jàlíbáàbò bo ara rẹ̀ yóò tún bo ẹ̀ṣọ́ tí ó wà lára rẹ̀ sọ́tù nọ́ọ̀rù àyà 31 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ káṣí mọ́tàn wa jẹ̀má bẹ́ẹ̀ bá rí tí ó kó rí Ah, ẹ̀mí ọ̀dọ̀tí bẹ́ẹ̀ bá wo tí ọ̀yẹ́ kó wò ẹ̀mí ọ̀dọ̀tí o ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala oníkàmọ́ wòwò kú wò ó ti mọ̀ pé àbá wòwò kú wò ọba ti rí kú rí àrùn ọ̀sẹ̀fẹ̀ mi wa kò sẹ́nìkan tí ọkọ̀ kọ́ lòun fẹ́ bóbin sùn àbọ̀ fẹ́ bóbin lásìpọ̀ lógìgì wíwò ní ọkọ̀ ṣáájú kó tó máa rò fún òun fẹ́ bá lásìpọ̀ náà fi ní ká mọ̀ wo obìnrin ànábì tóbìnrin bá ń bọ̀ ànábì ní ẹgbẹ́gi yín bí ṣe ń bọ̀ yẹn ìdá akíbalátí akíbalátí fi surati shaitan bẹ́ẹ̀ bá ń wo àṣetáni yóò dàn kan rú fún yóò yóò wọ ẹ̀mí yín kọ́dà olè má dáa tó yàwó dọ́wà ńlé àmì wàjẹ́ àti òun ni ṣètáni wọn máa wá sí kíni yóò máa ṣe lójú lọ́yìn àníbi ni ìdá akíbalátí akíbalátí fi surati shaitan a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fikhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh kọmọrùdín yunus akórèdé tá fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.